bá mi gbówó yìí. ah why not ma wo ìwọ bàbá ń gbé báàgì wọlé. ẹ rọra o. simple matter wọ́n lọ pé eh, trailer driver wa wọ́n bá wọn kó ṣe bá dress dem fún wa yẹn no problem wọ́n sáré lọ sí i wọ́n kó lọ́dọ̀ yìí kò ní pẹ́ ẹ ṣé madam thank you very much ma. ọpẹ́ ní fọlọ <laughs> alhamdulilayi sa adúpẹ́ lọ́dọ̀ lọ ajé gbogbo ajé kan seriously wọ́n á lọ pé trailer driver wa torí mi lè lọ bá ti kó eléyìí lọ a ní sọ sẹ́kù sí báńkì owó ìlọsí à ń gbé lọ sí ọ̀dọ̀ àwọn ará tó ń àti wá kọjá gbọ́. ọlọ́kọ mi ayé fàmílẹ̀ èbúté ayọ̀ ìkẹ́ ọba tó ní ìkẹ́ ìkẹ́ fi kẹ́ mi ìkẹ́ ìkẹ́ mo fẹ́ ọ́ ibi gbogbo mo bá lọ láyé mi ìkẹ́ mi ò ní rárin ní tèmi bí onífòṣì ṣayé mi ní ire gbogbo ọkọ mi àbá mi gbé ibi gbogbo mo bá wà láyé mi orí bá mi ṣe ẹ̀dá mi ṣe. mánìjà ó di dandan kí n mú iṣẹ́ ẹ̀ <laughs> àbátẹ̀ tí wàá débì tipẹ́tipẹ́. tráfíkì yẹn ni òun ni ò jẹ́ ẹ jẹ́ ń gbowó yín wá. Ah, ẹ ẹ fìyẹ́lẹ̀ lẹ ẹ ẹ sà àti lóòdù kalẹ̀ fún yín ẹ sì lóòdù ní ìkàlẹ̀ fantastic ẹ jẹ́ sáré wò. that's nice. trailer kan lè lè trailer kan rè ẹ ṣe gan. mo dúpẹ́ bí ẹ bá ti má déhùn iṣẹ́ àwa náà ní disappoint. ah ó jọra kí n má déhùn iṣẹ́ ẹ o mọ̀ yí pé iye ọmọlúwàbí ni pé ká sọ̀rọ̀ kápá bẹ́ẹ̀ iyì ló tún jẹ́ fún ẹni tó dúró fún yín. exactly iyì ni òun ah, náà mọ̀ pé mi ò lè bára mi jẹ́ ah. ẹ jẹ́ lọ́gbọ́ òye fún yín. <laughs> a máa gbádùn ara wa gan bá mi ṣe é. sá. gbà mí máa ń jà kí ni yẹn sá mi rí owó owó kí lè lè mo gbé kí lè lè. ẹ jà mo dára mo gbé mo gbé mo ah, gbé. ẹ gbọ́ bọ́ ah, ẹ sorry sorry kí ló kí ló dé sá. Ah, ara ara ó tí o ó tí o ó tí o ó tí o ó tí o ó tí o. mọ́mí yín kọ́. mo ti lọ ṣe oúnjẹ sí dádì máa jẹ. ẹ̀gbẹ́ náà ń kọ́. àwọn méjèèjì jọ lọ rùn. wo tó bá ti kọjá fònà títì rí wàá rí alátẹ kan bá mi ra obì méjì tàbí orógbó ètò bá rí ní méjèèjì. yá tètè lọ tètè lọ. Mm. Ah, bàbá akẹwọ ni mo wá bá ọ̀rọ̀ páǹsì káwa lórí sickbed kọ́ lílé ọlọ́run ní bàtí ẹ jẹ́ mi ìfẹ́ sọ sójú ọmọ ẹ ló jẹ́ kí n rán lọ síta dùn náà ọ̀rẹ́ mi kí ló ṣe jẹ́ ẹ̀ ìwọ ló ń tẹ̀ láyé ni àbáyé ló ń tẹ̀lé ẹ a dẹ̀ sọ fún ẹ pé kó o kún fàdúrà kó o máa kírun irọ́ ni o ní okó sìmẹ́ǹtì sínú kọ̀ńténà òun lọ já sí ṣọ́ọ̀bù nígbà tí máa dé ṣọ́ọ̀bù òfìfo kọ̀ńténà ni mo rí ṣe náà dẹ̀gbẹ́ ẹ̀ inú ṣọ́ọ̀bù kò sí nǹkan kan ẹlẹ́ẹ̀kejì olú lọ gbowó ń báǹkì o láwọn fọwọ́ aná ìlú ẹ̀ bó ló fẹ́ kí n fojú sí èmi tí mo lọ ọdún fún ẹ tàbí fún ẹ lówó tàbí fún ẹ sìmẹ́ǹtì torí ọlọ́run sórí pé àfibí sólóore ló fẹ́ yà irú inú òde jẹ́ kí ngbà míì tẹ̀ bá wọ́n lóore tẹ̀ ní tètè rí ah másìkì jọ kò dìde ni kò mọ̀ bá ti sọ̀rọ̀ gbèsè ń gbèsè ó wá sọ gbèsè ń gbèsè ní ẹgbẹ́ ẹ̀sánú ìbọn ni rí àti gbọ́ ten to eleven million wà ní gbèsè yìí mo jẹ sọ gbogbo ẹ̀ lásàrò ò sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ò lésì ni bàbá àkẹ́ bàbá àkẹ́ bàbá àkẹ́ ee bàbá àkẹ́. mi ò rí o. ah. kí ló ṣe. bàbá àkẹ́. Daddy! Daddy! Ah! Daddy! a máa sáré kiri afẹ́dógún afẹ́dógún tọ́lọ́jọ́ bá dé kò sí kankan tá a fẹ́ rí wọn lọ. kí la wá ń ṣe wàhálà kiri fún mi àyè Bàbá Ìkẹ́ bàbá Ìkẹ́ bàbá Ìkẹ́ mo pọ̀ orí mi èmi orí ẹ̀ àmọ́ tó ṣe fún mi yóò dáa kò dáa o mo ló fẹ́ kí n wọ̀ báyìí kí mo fẹ́ ṣe ẹlẹ́dàá mi wọ́n dẹ̀ láàtò dọ́nà lẹ́bi àmọ́ ìtẹ̀ṣe fún mi yóò dáa bàbá ìkẹ́ mo dẹ̀ fi mí sílẹ̀ pẹ̀lú ọmọ mẹ́ta mo ló fẹ́ kí n wọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ẹ̀dá mi ṣàánú mi ṣàánú mi mo ti fẹ́ lọ sí pèsè. èmi kò ní ọkù mi ọkù wa mi. Ah. Ah, mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ọlọ́run o mo ti fẹ́ rówó san gbèsè mo ti fẹ́ rówó san gbèsè o. àmàmá ah, ìkẹ́ ìwà ní lórí àsùnkún yìí náà wọ́n máa fi ronú ṣe rẹ̀ léṣe báà kú sí òtán o olúwa ló dẹ̀ mọ̀lẹ̀ tí ó mọ̀lá màá fẹ́ kó o ṣe sùn nítorí àwọn ọmọ rẹ sọ̀rọ̀ mi yẹ kí ló lè dé náà kí ló dé ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀. aláǹtí ọ̀rọ̀ ló jẹ kó mi. tí mo bá ń sun ẹkún lójoojúmọ́ ọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ sí i láàárọ̀ yìí ni làwọn báǹkì wá síbí wá fún wa ní lẹ́tà wọ́n láwọn fún mi ní four months oṣù mẹ́rin kí n fi san gbèsè tọkọ mi jẹ àwọn tó fi léyìí dúró tàbí kí n kó jáde tọmọtọmọ káwọn wá ta lè bo ni mo fẹ́ wọ pẹ̀lú ọmọ mẹ́ta mo ti fẹ́ rí gbèsè. ó ga o ìyá ìkẹ àlàáfíà yẹn ni mo ní wá wò ó pé báwo ló ṣe ṣe àtàwọn ọmọ o wò ó gbogbo wàhálà gbèsè tí bàbá ìkẹ dálẹ̀ tí mo rọ san ten million bìkan getting to fifteen million bìkan mi mọ ibi tí màá gbajá wàláì mi kò yé mi kò yé mi rárá. aláàjì aláàjì ṣe tọkọ mi ṣe yìí dà kò sọ fún mi pé bóun ṣe máa dà mí sílẹ̀ má dánwò rèé o ṣé tó ṣe fún mi yìí dà mo mo ti fẹ́ rí gbèsè ìsan ẹ pé ìkà ni bàbá àkẹ́. ẹsẹ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ kádàrá ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò wo náà kó ṣe bẹ́ẹ̀ ta ni ó fẹ́ ṣiṣẹ́ tí ò ní dúró jẹ ta ló fẹ́ ṣẹlẹ̀ fún ọmọ tó jẹ́ pé gbèsè ni ó fi san. ẹni tí bàbá kẹdájú ṣó yẹ kó ṣe lé ìfún mi. kò ń bẹ́ẹ̀ jágbà pé bọ́lọ̀ ṣe ṣe nìyẹn torí kó a máa ronú yẹn lèmi ò ní fẹ́ jọmú fọlọ́ǹbẹ. ẹ mọ̀ pé tó wá pé kò ṣe tó ṣe èyí tí ò lọ àjọ máa sáré kiri bó mo fẹ́ pọ̀ bá ti wò. ó wà lọ́ọ̀bẹ jágbà. má ronú ìjọmú fọlọ́ǹbẹ ṣó ọlọ́run á dá wọn mẹ́ sí Bẹ́ẹ̀kọ́ ṣe lè mú mi ẹ̀wà ní ìwà sókò. Àwọn ọmọ yà sọjọ́ fún ẹ òtútù rẹ̀. Mo ti fẹ́ rówó san fún báńkì láyé yàrá. Àṣàjà sí náà pẹ̀lú ìfura. Àjàjì ti fura ti fura. O ní láti ń fura tán bẹ́ẹ̀ ló lè tún ìgò ìyá ìpele mọ́. jóyàn lọ́wọ́ o. ẹgbà ẹ̀rí pọ̀pọ̀ mami ẹ má kówó síbẹ̀ mọ́ owó owó owó tẹ kó títí títí tẹ kó sínú ọyàn yẹn yẹn tó bẹ̀rẹ̀ sí ní dùn yìí ẹ ti ẹ máa tún kó sínú ilé kó máa tún máa dùn yìí wọ́n sọ fún wa ṣùpá gbogbo àwọn tó máa ń kó o yìí ó máa fa breast cancer fún wọn ẹ máa kó sínú o yín ó dáa kẹ́ máa kó síbẹ̀ yìí kò sẹ́ńtà jìmọ̀ yín lọ́wọ́ mo sì gbọ́ ṣé o rí àwọn owó tí mò ń kó pamọ́ yìí náà torí owó iléèwé yìí ni kò ní torí nǹkan mi. ilẹ̀ fìgbà lẹ́yìn sí. olùyìn olóyìn mẹ́rin rọra pẹ̀lú ẹ̀mọ́ yẹn kó jóná o. níbi ọ̀tá mi ti tíra ètò látara. kò sí ọkọ mi wà lálùbáríkà wà á o wọn náà rọmọ ṣe é láàánú o. bí onífòṣì ṣayé mi ire gbogbo ọkọ mi àbá mi gbé ibi gbogbo mo bá wà láyé mi ìkẹ́ o kò rí bá mi ṣe ẹ̀dá mi bá mi ṣe o ìkẹ́ kọlọ́kọ̀ mi ayé fàmídẹ́ ayọ̀ o. ọlọ́mọ ló láyé màmá ya mi lágàn ìkẹ́. ọlọ́kọ mi ayé fàmílẹ̀ èbúté ayọ̀ ìkẹ́. ọba tó ní ìkẹ́ ìkẹ́ fi ká mi ìkẹ́ ìkẹ́. mo rò pé ọtí lọ dá mi ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́. n ṣe tán mo kàn bẹ àǹtí yẹn kan fún ní just two minutes kí wọ́n fi parí nǹkan tí mo ṣe. o ti lo àkókò ẹ̀ tán ìkẹ́ wá fún ẹ ní extra time. Eh, eh, ìkẹ́ níbí ó fún ní extra time pé kó lò ah, ìkẹ́ ìkẹ́ come here. sá. ìkẹ́. sá. ń gbọ́ máa dúdú tó tó wọ aṣọ bí oṣù yẹn ìwọ ló fún ní extra time. bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé time wọn ti tán pé kí n jọ kí n fún wọn ní extra time pé àwọn ò ní pẹ́ ṣe tán. torí pé ó jẹ́ customers wa so gba àwọn customers wa pátápátá ló ń fún ní extra time torí ẹ̀ ló ṣe fún ní extra time àbí bẹ́ẹ̀ kọ́. but ọ̀gá ẹ ti máa ń complain jù mo kàn ní kó fún just little time. will you keep your dirty mouth short? ṣùgbọ́n ah, mi máa jí wọ́n bá staff mi sọ̀rọ̀ èwo ni tiẹ̀ bẹ́ẹ̀. Ah, is it because of the little money you paid? máa kọ́ lọ lọ́wọ́ sí màá tún kọ́ ọ̀nà ẹ̀ jáde àbórí eléyìí ọ̀pẹ. ẹ má bínú sá. wà á gba sátánù Last láti lórí fídíò àwọn tó ń gbá ball, orí ẹ̀ ọ̀pẹ ni ah, excuse me look look look èèyàn lo àkókò tiẹ̀ tán ìwọ wá ń fún òun dáwọ́ wù òun fún ní extra time fún ara ẹ lọ́wọ́ ara tiẹ̀ lọ́wọ́ ara ẹ̀ ìkẹ́. sá. bó ṣe ṣe rètí màá sí mi ǹjẹ́ mo mọye number of my customers tí wọ́n ń wá síbi all the time tí gbogbo wọn ni wọ́n gba extra time. rárá sà. kí lè iṣẹ́ mi lè ṣe kí ni kó lè kó lè jẹun kó bàjẹ́ kí gbogbo ẹ̀ dorírú kí n gboko lọ. rárá sà nítorí pé wọ́n jẹ́ customer wa ni sà. mo rò pé òun mọye tí mò ń san lórí subscription yìí o mọ̀ pé subscription fee yẹn dàbí airtime owó tí à ń ra tí tó ń connect wa lórí internet mo dẹ̀ ń láti gbé kékeré gègé tí n bá gbélé ìṣòdẹ ni wọ́n ń pè ní gbogbo nǹkan so àwọn tó bá jókòó ń bí wọ́n bá ṣe pẹ́ sí òun ni mo ṣe máa yọ owó tèmi máa fi buy airtime ti mi máa jọ ẹ lójú ó ṣe ṣe kí n ti bà tiẹ̀ jẹ́ ìjọba lómi so o ò lè sọ fún mi pé you are not capable to manage this place is it. ọmọ bínú sir sorry sir. Um, Mr. Man àkókò ẹ ti tán àbí so one minute ni fún ẹ bẹ́ẹ̀ kílẹ̀ tó sọ̀rọ̀ tán kó ti lọ tán kíá ló gbọ́ ìkẹ́ màá wá jẹ́wọ́ fún ẹ pé mi ni mo níbí ìjọba dùn mí kó tó wá bà tèmi jẹ́ èmi fúnra mi mi ní lajú mi lẹ̀ kó bà tèmi jẹ́ that's all máa expect èèyàn míì tó máa manage bíi. rárá sá ẹ má ṣe bẹ́ẹ̀ jọ mi ní ṣe bẹ́ẹ̀ mọ ẹjọ ẹ dáríjì mi sá ẹjọ sá. keep short omi gbọ́ àtikọ́ tí mo sọ̀rọ̀ yẹn tó ti pé tètè pé tí n bá wọnú ọ́fíìsì yẹn tí wọ́n máa padà dé tí n bá ṣe bẹ́ẹ̀ bíi tí n wọ́n àrẹ́sì yẹn kí ló ń ṣe yín náà ẹ fẹ́ kó bá mi ni ẹ lè ṣe kí aláwọ̀ tààrà ẹ lè ká máa wá lọ ẹ máa wá lọ ẹ máa lọ. àti ìkẹ ṣáà fún máa sọ fún mi fún wa owó tẹ̀sí ìwà òkè ẹni yóò kó ti ṣe tán ẹjọ́ kó máa lọ àti máa fún táì máa fún táì ṣáà òkè owó lọ̀tà lò ní. sọjí kí ló kàn ti tiẹ̀ ń bẹ̀ kọ̀ọ̀kan sí kí ló tó máa ń ta kò mí náà kí ló dé. ẹ kàn máa ń sọ̀rọ̀ ilé máa ń lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ tiwa ọ̀dọ́ ọ̀dọ́ la sọ fún yín yẹn tábàdàn máa wí pé ẹnì pé ká. mo ṣí ni gbogbo bẹ́ẹ̀ sẹ́mi ni mo ṣí àbọ̀wọ̀ mi ni kí n máa wà ọwọ́ àti síkẹ̀dẹ̀ ní kídẹ̀ wa bá a ṣe dé ibà láàárọ̀ náà la rí pé wọ́n sí bíbà ẹ̀ wọ́n náà ti kó kọ̀ǹpútà mẹ́ta. ó dà bẹ́ẹ̀ ìkẹ́ náà ló ń gbọ́ lẹ́nu mọ́tò yìí ó ṣe kò dé àsìkò tó dá. nítorí wípé olójú òní la ojú ẹ̀ sílẹ̀ kíta ló bọ̀ ó mo mọ iye tí mo fi invest gbogbo àwọn nǹkan tí mo kó síbi báyìí mo mọ iye tí mo invest lórí ẹ̀ ṣó ti yẹ màá lajú mi sílẹ̀ tó sọ mí lọ ní ẹ káàárọ̀ sáà. ẹ mà káàárọ̀. Sọjí Adé báà ní ṣe sílẹ̀kùn. ilé ìdúró á sìn ó ní kí wà. ewu mi ní kí wà mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ilé ni. Ìkẹ́ sá òun lanu orí ẹ̀ òun béèrè pé báwo ló ṣe ṣí bí. bẹ́ẹ̀ ni sá. gbọ́dọ̀ ọwọ́ ta ni kí ìbí máa wà. owó mi ló wà sí. lálẹ́ wà ọwọ́ ẹ̀ ló wà. ǹjẹ́ kí yìí ǹjẹ́ duplicate ẹ̀. that's good ó di méjì ìkẹ́. sá. kò kò kò palẹ̀ fi yẹn. ǹjẹ́ orí dọ́sìs kí wọ́n jálẹ̀ fi yẹn ni àbí wọ́n fi kíì ṣe. dábìlóhùn. wọ́n fi kíì ṣe ni sá. ojú ojú ṣe bí báyìí láàárọ̀ yìí sá. èmi ni mo wá fi kíì ṣe ṣùgbọ́n kẹ́mi ní kíì lọ́wọ́. èmi ni mo wá fi kíì ṣe tí wọ́n fi wọnú ilé orúgbó mi sọ pé ilẹ̀ sílẹ̀ pé pé ẹ̀ṣẹ́ bọ̀ láti lè ní sá sá. ṣé lórí pé mo pè é mo sọ fún ẹ pé bó ṣe ń bá mi manage v kò tẹ́ mi lọ́rùn tí mo sọ fún ẹ pé èmi ni mo mọ iye tí mo ná síbí yìí pé tó bó ṣe ń bá mi manage ẹ o fẹ́ bá mi jẹ bí irun mi so bí bá wí tí mo bá ewu yẹn àpadàbọ̀ ẹ̀ wọ́n ní kó lọ mú kí iléeṣẹ́ mi fún kan náà àwọn tẹ́jọ́ ń jalè ní kẹ wá kó computers mẹ́ta ń bí àbọ̀ òní gbèsè ni wọ́n tún bíbà tó kó computer mẹ́ta. sẹ́fà ìjọ torí ọlọ́run ní kó kọ̀ǹpútà ẹ̀jọ̀ ìṣàánú mi ẹ̀jọ̀ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ̀jọ̀. ike máa yà ẹ lẹ́nu máa yà ẹ lẹ́nu ṣé ti yẹ so look tó bá jẹ́ fámìlì tiẹ̀ ló dábì sílẹ̀ wàá lajúlẹ̀ wàá jẹ́ kí mi ìbàjẹ́ so kò ní sọ̀rọ̀ ewu kò sọ̀rọ̀ lásán yẹn pé o wá lọ plan láti ní kó wá kó kọ̀ǹpútà mi àbí bẹ́ẹ̀ kọ́ ìkẹ́. nígbà tí wọn kọ wá gbé kọ̀ǹpútà mi mọ́ ọkọ̀ pẹ̀ mo fa ilé ìbáyé ní sars. èmi ni mo mọ̀ pé ìwọ akọ. ààrẹ lọ́rọ̀ ìjọ. tó jí ìṣàdí mi èdè jẹ́wọ́ ìjọ. ẹnì ẹjẹ́wọ́ náà ẹjẹ́wọ́. àṣọ oníjọ tó lọ mọ́kò bá mi ni màá kọ́ ń pa báwo ni mo sọ pé kí n jẹ́wọ́. mo ti ń jalè ti pẹ́ náà mo tún wá màá dálé ṣẹlẹ̀ mo tún wá jalè ara mi. orí burú bẹ ṣe ń bẹ̀ mí ẹ̀hún nígbà tẹ́ ń waste yàtà mi ni. oh how are you hello ẹ bá mi jọ bá ń gbé fọ́gà ẹ̀ jọ má bínú jọ. ẹ sọ pé mi ni sọ pé mr mr johnson yẹn yà. wọ́n pa kọ̀ǹpútà yìí ní jálẹ̀. sorry jàre kàkà sàn mo wà ní kọ̀ǹpútà center mi ẹ̀hẹ́n tó ṣẹlẹ̀ thank you o ṣe broda ọmọ wèrè tí mo gbà sí ibi iṣẹ́ ní computer center ẹ̀ tó ń bá mi manage ẹ̀ ó máa ní àmọ́ bó ṣe dọ́gbọ́n sí mo kàn kó mo sọ fún pé bó ṣe manage bí yóò da mi wá mọ̀ bóyá yẹn ló wá bínú pé plan pẹ̀lú àwọn kan tọ́jọ́ ń jalè nìyẹn tó wá mú kọ́kọ́rọ́ tó ló máa ń ṣílẹ̀kùn wọlé tó mú kọ́kọ́rọ́ wá láyé látẹ̀yìn ó gbẹ̀yìn ẹgbẹ́ ó gbẹ̀yìn fún wọn kì í mi wọ́n wá ṣí bíi wọ́n lè jí computers mẹ́ta. àìjọ tó lọ sọ́ra ìjọ bá gbọ́dọ̀ kàn án àìjọ ìdánimí. ẹ ẹ ọlọ́pàá mẹ́ta ni kò fún mi. àìjọ ọ̀gá mi. obìnrin ni kò lápọn ẹ má kó bọ̀ wá bọ̀tẹ́ mọ́ handcuff dání ẹjọ nítorí ọlọ ẹjọ. ẹ ẹ bọ nígbà kan mú pọ ọmọ kan mú pọ dání ẹ kan kúrò àlè sọ àwọn sẹẹtì ẹ lè kọ má lọ rọọṣì wọn ok ó ṣe ṣẹ́gun. ìjọ òkè bẹ ṣàánú mi bí wọn kọ́ pa kọ̀ǹpútà. excuse me stay there. bí wọn kọ́ pa kọ̀ǹpútà ṣàánú mi. you today? Uh, sit down. Yes, sir. Yeah. Um, should I prepare gbogbo necessary thing to hear go prepare? Ah, bẹ́ẹ̀ni sir. Ẹ ṣe um, mo ti complete bail procedure You know, money mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ Ah, that's nice. Um, Mr. Jide, I would like to advise you. Let me bá ọmọ yẹn bá mi ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́ èèyàn máa ń protect interest rẹ̀ ni níbi tí èèyàn ti ń jẹun tó ti ń róúnjẹ òòjọ́ ẹ̀ èèyàn máa ń ràgàbó bẹ̀ kí bẹ́ẹ̀ má bàjẹ́ ni and again kí eh, nǹkan tó náà já igi ó lè má jóun ló já ṣùgbọ́n wọ́n ti report ọlọ́pàá dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ a ṣe proper investigation ìyẹn ló fi delay mi díẹ̀ you understand me torí ẹ̀ bá mi bá sọ̀rọ̀ gan kó mọ ohun tó ń ṣe bá mi bá sọ̀rọ̀ o. ẹ ṣé mo dúpẹ́ i'll do that màá kàn sọ pé mo really appreciate effort lágbára ọlọ́run inú àmàrà làánú. thank you very much ẹ ṣé. ṣe pé ẹ ṣe lọ. mi ò fẹ́ kẹ́ máa wá sunkún ní ọ́fíìsì mi ni ok ẹ listen kẹ́ ẹ pèèyàn pé wá o wá jẹun pé kí n wá jẹun kí n wá débẹ̀ kí n di ọwọ́ ti yín mú kí n máa jẹun báwo lẹ́yìn ṣe máa fi. kókó ti yé mi ó yé mi. kò tí ì yé yín mi ò mọ ọ̀yàn rí báyìí mi ì rí o mo wá gbà síṣẹ́ ó tún wá délé iṣẹ́ yẹn tán mo wá kó kọ́kọ́rọ́ ọ́fíìsì tèmi mo kò lè lọ́wọ́ pé ìwọ ni kò máa ṣí o kó o dẹ̀ máa tì í mo wá dín jọkàn ó kàn wá sọ fún mi pé wọ́n ti ṣí bẹ́ẹ̀ o wọ́n kó kọ̀ǹpútà lọ tó bá jẹ́ ẹ̀yin gangan ni madam báwo lẹ ṣe bá fèè ta lẹni tẹ́ máa mú. ọ̀gá ẹ wo nǹkan tẹ́ ẹ sọ oyè mi àmọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ojú ọdẹ sí ẹ wo ẹrù èèyàn méjì lórí tèmi nìkan. eré gẹ́gẹ́ bí ọlọ́pàá iṣẹ́ tiwa là ń ṣe a gbọ́dọ̀ ṣe proper investigation tábà ti parí yẹn kò sí problem ẹ má sun ẹkún ṣe rí mo kàn wo tó la ọmọkùnrin tó ń wábẹ́ tó lóun ọkọ ọmọ yìí yẹn ó ń gbìyànjú ṣọ́nà mi yé ó ń gbìyànjú gan tí ẹni mo tún ń rò ni mo ṣe ní kọ́ṣà tiẹ̀ fi síbẹ̀ náà ká ṣe investigation yìí yes who you. Ah, ah, ah, Jídé yá báwo ni. báwo ẹ jókòó ẹ jókòó. báwo. àdúpẹ́ mo ti lọ rí ọ̀gá ẹ̀. olóró ọ̀gá ẹ̀ kí ló wá wí. nǹkan tẹ́yìn náà sọ ni ó insist pé àfi ká san gbogbo nǹkan tí. nǹkan tó sọ náà nìyẹn ó dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. ẹ bó tèmi náà ti try mo ti sọ sixty percent nínú gbogbo total. bàbá mi ayé mi. wọ́n mi dìde ẹ dìde jókòó. o sọ sixty percent ta ló kówó fún. fọ́gà ẹ̀ ni. o ṣe máa kówó fọ́gà ẹ̀ èyí kéèsì wà ní ibi ló yẹ kó o kówó wá àwa la máa pè pé wọ́n ti kó owó wá o ká lè lójú ọ̀rọ̀ yìí kò yẹ kó o kówó lọ fún un yes kò yẹ kó kówó lọ fọdọ ọgá ẹ náà. Eh, ok bóyá forty percent balance tó kù kí n kó wá fún yín. Eh, ó bẹ̀ta kò wá síbí adé pé ohun tó wọ́n ti kó balance owó wa o a parí case adé release ọmọ simple kò jù bẹ́ẹ̀ lọ. Eh, bàtà má bínú ṣé ẹ̀yin lẹni forty percent balance tó kù. ṣe forty tó kù àà tiwakọ̀ tiwakọ̀ òun náà ló ní nǹkan ẹ̀ ṣùgbọ́n káwa lè jẹ́ witness pé ojú wa ló ṣe kówó yẹn wá ẹhẹ kò ní lè bá fa kẹsì kankan níjọ́ mi mọ ẹhẹ kan tó ṣẹlẹ̀ gan nìyẹn. mo ní ẹ̀fọ́ kabalẹ̀ mo ń expect owó kan lébi tó yẹn bá ti wọlé máa san ẹ̀ balance tó. ẹ kò sí sọ́dọ̀ ẹ̀ bọ́ mo dúpẹ́ lọ́wọ́ yẹn ti tó yóò dé sí ẹ. tọ́ba ti tó gàba sọ pé òun ò ṣẹjọ́ mọ́ àwọn ọlọ́pàá gan ọ̀fẹ́ lọ kóòtù lójoojúmọ́ kílẹ̀ tiwa tiwa ní ká bá yín yanjú ọ̀rọ̀ kó má sí wàhálà kó má dẹ̀ síjà. àkòjìyàn ọ̀rọ̀ náà ló lówó ẹ̀. alájà ẹ̀rù wo ló ń bà yín ẹ má gbọ́n ara ẹ fọkàn balẹ̀ ẹ má ìkáyà yín já ariwo tẹ́ ń gbọ́n ta lẹ́ẹ̀kan yẹn àwa náà la jókòó yìí kí ló ń ja yín láyà ẹ fọkàn balẹ̀ ẹ farabalẹ̀ alájà kẹmú tẹ̀sí bí oyin tó jábọ́. wọ́n ní kẹ́ mú bá yẹn. ok alájà wọ́n á fẹ́ kẹ́ farabalẹ̀ nítorí ẹja làájà. Ja mo ti wá rọmọ yín náà alájà lòun náà ṣẹ́rẹ́ mi tẹ́ ń wò yìí jẹ́jẹ́ lórúkọ mi sùúrù rè àbá wà á tọ́ alájà ṣẹ́rẹ́ dà ti cooperate wa tẹ́ bá rí dà ti cooperate àní bá ń fa wàhálà tọ́ ṣẹ́rí apọ̀ ládùúgbò yìí àwa tó pín sílé ilẹ̀ rí bá mi já wọn sí. ìyá mi ṣe fẹ́ gbọ́ Yorùbá etí yóò dẹ̀ di tí bá ń ná gàdẹ́f àbẹ́ẹ̀ tí gbọ́ tí bá ń ná gàdẹ́f kẹ́ni máa ń fi má ṣe ohun tí yóò dáa báyẹn ni o ah, ẹ kàn wọlé kí n máa gbó fún wa ẹ̀gbọ́n kan. ọwọ́ ọkọ mi ọwọ́ ọkọ mi ojú rí yín tó ojú rí yín tó ah, a ní nǹkan kan ẹ wò á jù báyìí náà lọ ẹ wò gbogbo bá a ṣe rí náà ẹ wò ẹwà mẹ́ta lórí bẹ́ẹ̀dì opó ni mí ẹ ṣàánú mi opó ni mí ẹ ṣàánú mi ẹ torí Ọlọ́run. kò sówó ní báwo ṣàlàyé àlọmọ yàrá jà lẹ́yìn ni àbọ kẹyìn tí wọn ni ah, mi gbọ́ mi ò gbẹrù bá kò fẹ́ kí n rí. fẹ́ sí wọn fẹ́ sí wọn kan rí fẹ́ sí wọn ṣáde wá ó ti lọ mẹ́kà kí bàbá wọn tó kú ni bàbá ọkọ mi ó ti lọ láti kékeré báyìí bàbá wọn ti mú lọ mẹ́kà ṣàánú mi ṣàánú mi. tẹjọ la bá wa bí báyìí ṣe alájà ẹ̀ ń jẹ́ kó yẹ mí pé kò sówó lé àbí alájà sórí yìí ni ṣẹ́jà wèrè ní alájà ẹ̀ ń bẹ̀ báyìí kí ló ṣe. ẹ má nà ọmọ ẹ má nà ọmọ ẹ má nà ọmọ. dákẹ́ má sọ̀rọ̀ kí ló ṣe. ẹ́ ta ló tó tọ́ yìí. bàbá ọkọ mi èmi mo bí èmi mo bí àbígbà yìí mi ni ọpọ ni mí. mi ò gbọ́ kí lè sọ. àdúgbò yìí mi ni ẹjọ́. ẹ ah! ẹ tọmọ yìí. yéè. Ah! ó fi mi jẹ́ fún mi jẹ́. kókó express. yé omi. Bísọ́lá! Ah! Bísọ́lá! Bísọ́lá! Bísọ́lá! 啊不，啊，不。啊。 Yeah! jẹ́ wọn gé ọmú rẹ o ah, ọmú kan òye obìnrin lọ́lọ́run fífi méjì bẹ́ẹ̀. ìnira ipò ọjà kan gé. E. wọn ò ní gé o ah, ara rí ó ó fi ẹsẹ̀ rẹ rìn kúrò lọ́sibítù yìí ni lágbára ọlọ́run. ìyá Nìkẹ́ fọkàn balẹ̀ ṣáàjà lọ. kí náà wá ṣe ń bí báwo dẹ̀ sọ fún mi. ìyá rẹ̀ ọ̀ ìyá yìí máa pọ̀ abẹ́ òráyé àánú máa ṣe nìyó ní sùúrù. mami kí ló ṣe yé mami. ní sùúrù ní sùúrù mami kí ló ṣe yé. sori um, um, àwọn hand robbers ló lọ sílé ní àná farabalẹ̀ farabalẹ̀ wọ́n wá ṣe mú mi lè ṣe well she's gonna be fine ṣùgbọ́n kò Alright. mi. ní sùúrù ní sùúrù ṣe sùúrù ni sùúrù ló gbà kò sí tá a fẹ́ ṣe sí i. Eh, eh ṣàlẹ́wà ńkọ́ mọ́mí àgbà ṣàlẹ́wà ńkọ́. orí ìgbóúnjẹ wa ń lé. fèyí ṣẹlá ńkọ́. Ah! fèyí sara bàbá tiẹ̀ rí fèyí sara gbé dọ́sítù ní ìbá ojú ẹsẹ̀ ni fèyí sara ti kú. Yeah! mọ́mí náà ń bẹ sọ̀rọ̀ mọ́mí bẹ sọ̀rọ̀. báyẹ̀ báyẹ̀. iná burúkú lélẹ̀ yìí o. àbúrò rẹ̀ àbúrò rẹ̀ àbúrò mi kì í mọ́ mi kì í mọ́ mi kì í mọ́. mo ti gbọ́ mi kì í. jíde mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ó ṣe okú tọ́jú mi o mutí ronú pé ta ló máa lọ bá mi gba ìkẹ́jáde ní detention àwọn ọlọ́pàá mo dúpẹ́ bó ṣe bá mi gbà ojú òní tí aláàánú òní jìnnà sí wọn èṣù oníyà yìí ò níbẹ̀ ní ṣọ́kú. ẹ wo ti tó ṣé gbogbo ọ̀rọ̀ tá ẹ̀ ń sọ yìí kò tí ì yẹ kẹ́yìn náà máa sọ̀rọ̀ tuntun báyìí ẹ̀ tí ì ní irú strength yẹn ṣẹ́gbọ́n problem. yes. Hmm? Àwẹ̀ mi. Oh. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú pẹ́jú mi o. Ẹlẹ́jọ́ bí àgbẹ̀ yín ẹ ṣe o. Mo bẹ ṣe ń tọ́jú mi yìí. Ìtọ́jú àwọn ọmọ mi méjèèjì tó kù. Mo dọ̀wọ́ yín o. Nǹkan kan ò ní ṣàwọn ọmọ ẹ̀ ara tiẹ̀ náà yá wọ́n tọ́jú àwọn ọmọ ẹ̀ ẹsẹ̀ tiẹ̀ náà nìwọ náà fi rìn kúrò lọ́sípítù ọlọ́run ó wọlá ọmọ kan náà tá a jọ mú kò ní jí òkú mọ́ ń lọ ó ní sọ́ńdọ̀ lórí ibú àwẹ̀ ní ara rẹ̀ ó yá mọ́ sọ̀sọ̀ kú sọ tó gbọ́ ilẹ̀. ọmọ ń ga láyà ah ọmọ yẹn ọmọbìnrin yìí máa ń ga láyà. dókítà ah, ah. wá bẹ̀ mí tí máa ṣe nǹkan pé jáde kọ́kọ́ ọ̀rọ̀ máa tí bá ti ń bẹ̀bẹ̀ orí mi máa dàrú ni. ṣé àti ẹ̀rọ ti bàbá àwọn ọmọ yìí rárá. mi ò rò tọ́lọ́ nǹkan. ìka yín o. kí irọ́ ti bàbá ọmọ yìí. gàmbàrí jẹ́ kí ẹ̀rọ bí kèyí ó tó pọ́ gbogbo táwa fámìlì ṣe lórí bàbá ẹ̀ ìyàwó èjì àgbádùn ẹ̀. ètò ẹgbádùn nǹkan. èmi. ẹ fẹ́ jẹ́gun ẹ̀ lájẹ̀tán ni ọmọ ti bí ọ̀gbà yìí láàyè. ṣùgbọ́n gbà tọ́rọ̀ rí báyọ̀ yẹ ká ẹ gbà wọn mẹ́. ẹ jẹ́ fún ẹ ọmọ ọmọ ọmọ ọmọ lórí o. ìdá fọwọ́ mi lórí o. ẹ kọ́kọ́ gba òkúta ná ẹ bá wa gba òkúta ná. ẹ wo bí ẹ wo bí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni dé. ẹ ṣeun bàbá mi ọ̀rọ̀ yìí ò ní dojúrú ṣé ẹ rí àwọn ọmọ méjèèjì tẹ̀ ń wò yìí bàbá àwọn ọmọ yìí ló jẹ́ àbúrò sí bàbá yìí nígbà tí bàbá àwọn ọmọ yìí sì ń fẹ́ láyé tí ò ti kú ó ní tí máa ṣe fún bàbá yìí ijó aṣọ ijó bàtà ìjọ kí wọ́n fẹ́ sọdún kọ́ra ẹran kó tún gbówó lé ṣùgbọ́n bàbá àwọn ọmọ yìí ti wá kú ìyàwó náà tó ti jọ́ lọ́hùn-ún pè mo wá wò títí pé kíyà ọmọ mọ̀ di àwọn ọmọ méjèèjì káwá kó wọn fún bàbá tó jẹ́gbọ́n bàbá wọn kó lè máa bá ní tọ́jú wọn o ọtán o n ti ẹ gbòkúta tẹ láwọn fẹ́ fọ́ a sínú ní ẹ bẹ́ ní ẹ bá gbá pẹ̀rẹ̀ wò ẹ jọ àsàlátù fún sí Ọlọ́run ẹ lè sálámọ èyí dẹwà lẹnu ẹ lè sálámọ bíbélì sọ wípé ìyẹn bíbélì tí àwọn onígbàgbọ́ ń tẹ̀lé ó ní ọbẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran títí dé ọ̀kẹwàá bẹ́ẹ̀ ni alukura ni alápọ̀nlé ló sọ bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀. ẹ̀yin jẹ́ bí ọlọ́run. sórí ọkọ àbúrò ẹ tó jẹ́ fámìlì wa gbogbo tó yẹ ká jẹ lára ẹ àbúrò wèrè yìí tó kú tọ́lọ́run ní jẹ́ rọrùn wọ̀ kò járí jẹ. lẹ́nu yín. bó jẹ́ pé jíìpù ló kú lọ́rùn kó jẹ́ lincoln navigator lókun lọ́rọ̀ àbí ọmọ jeep ah. wà láwọn ṣe ń lọ straight inú náà ni ah. petrol mọ́tò yẹn àtọ̀ ẹ̀pù ẹ̀ bua and away ó lọ nìyẹn. Eh, ọlọ́run ní fure fún wọn náà ọlọ́run ní jí ọ dáa fún ọ ẹnu rẹ sọmọ bí ẹnu àràn tí bóyún jẹ kó o tó sorí bí ìdérí bírò. ṣẹgbọn òfò lẹ́yìn náà ó ṣe. tí ẹgbẹ́ mọ́tò fẹ́ pẹ́lẹ́. oníjẹkújẹ alájẹsí alájẹfẹnu nílẹ̀ bí ẹdíẹ ọlọ́run ní jí ọ dáa fún ọ ìwọ àgbà àyà yìí. akẹ́jọ́ tó ń gbọ́ ṣẹ̀yìn ń gbọ́ ẹ̀gbọ́n mọ́dà tiyín ó ń fi ẹ̀gbọ́n fádà yín ṣépè ẹ̀dẹ̀ ń wo ẹ̀ lè kó ìbàdúbọ̀ àbí ọmọ àlè lẹ́yìn méjèèjì. Ṣàngó ní ọ̀pọ̀. èmi lè ṣépè fún èmi láyé mi tí o bá ṣe aṣọ àdúrà tí ọ̀tá mùsùlùmí máa bínú nbà ní òkúra káyọ̀ sí máa lè lómi lẹ́fẹ̀ẹ́ ló máa bẹ́ orí ẹ̀dá nù. òkú ọ̀pá ṣàkó ọ̀pá I can't go. Give me that damn blue. I can't damn blue. I can't damn. Èmi lè dùn báyìí, ọlọ́wọ́ ni ìpínlẹ̀ fún yín o, kí ló kọ́ ti rí ní ọ̀rọ̀ mọ̀lẹ́bí yìí, ẹni ò bá bá sórí mi gbọ́ ní kẹ́kẹ́. rà bẹ́ẹ̀ kò ní yẹ èmi múra bá bọ̀ látọ̀dọ̀ àwọn fámìlì dáàdì. tí o bá rí bí àwọn fámìlì dáàdì wa ṣe lé wa bí ajá wọ́n lé wa dànù ni wọ́n ní àwọn ò tiẹ̀ mọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ tó bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ fún mọ́mí àgbà lánàá ah, ọ̀rọ̀ ti pọ̀ jù wọ́n ní kí mọ́mí àgbà kó máa kó wa lọ kó dó gẹ́gẹ́ bí ìyá fún wa kó dó gẹ́gẹ́ bí bàbá fún wa pé àwọn ò lè gbà wá. àwọn fámìlì bàbá yín. bẹ́ẹ̀ni That's strange. Jide, wọ́n reject wa ni. Ẹ máa ti ṣalé wá. Ẹ hmm. eh, kí ló wá intend láti ṣe báyìí? Kí ló fẹ́ kí n ṣe? Kí ni mo tún fẹ́ ṣe ju pé kí n máa gbé pẹ̀lú mọ́mí àgbà lọ? Nǹkan tí mọ́mí àgbà bá ń tà ká máa bá wọn tà. Nǹkan tó bá ń ṣe tó bá ń fún wa jẹ ká máa jẹ bẹ́ẹ̀. Ẹ́ ah, níbo ló tún fẹ́ kí n lọ? Èyíkẹ́ ṣé o fi pé tí ìwọ àti ṣàlẹ́ bàbá tẹ bá wà lọ́dọ̀ mọ́mí àgbà bọ́dì ń lè máa jẹ́ fún wọn ni ìwọ ló yẹ kó máa fún ìyá yìí kó ń ṣèwọ ló yẹ kó tún máa gbà lọ́wọ́ wọn. ìgbà tí mi bá ní nǹkan tí fún un kọ ìgbà tí mi bá ní ah. hmm. èmi ò bá suggest pé àtiwọ àti ṣàlẹ́ wa ẹ máa bọ̀ lọ́dọ̀ mi. Ah ẹ nà án ṣáálé wa máa gbọ́dọ̀ mi lọ sí skul wá dé máa dé síbẹ̀ á lè leave burden tó wà lórí ìyá yìí nà. jíde wàhálà tó ń ṣe lórí mi ó ti pọ̀ jù ní ìsinmi àti tó bá sọ pé kí èmi àti ṣáálé wa ká máa bọ̀ nílé ká máa wá gbé nílé màá tún jẹ́ ah, màá tún jẹ́ bọ́dì fún ẹ ni. ṣé mo complain ṣé mo complain. anyway mo mọ pé o complain kò jẹ́ ká ra wa bí báyìí ká máa manage bí báyìí. mi ò ní rárín ní onítẹ̀mí mi ò ní fòṣì ṣáyẹ̀ mi ire gbogbo ọkọ mi àbá mi gbé ibi gbogbo mo bá wà láyé mi ìgẹ́ o kò rí bá mi ṣe ẹ̀dá mi bá mi ṣe o ìgẹ́ kọ́lọ́kọ́ bí ayé.

máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀dá sí i iṣu ẹbí wà ní fúnra yín ọkùnrin àbíró obìnrin àbíyè àsìkò tẹ fẹ́ra yìí ẹ má àsìkò náà sí dáadáa ah kí ni mo fẹ́ fún ọlọ́run ṣe tì í bẹ̀ tẹ bá fẹ́ra yín délé bẹ́ẹ̀ fẹ́ra yín délé ikú a máa ké bí ikú fún yín ẹ̀yẹ a máa ké bí ẹ̀yẹ inú mi a máa pọ́n mi yín a dáa fún yín o a dáa fún yín o ẹ wá lóra yín pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ̀fọ́ pàwọ̀ ẹ̀fọ́ lùdì jóbi bó ṣe máa jẹ́ nìyẹn ẹ̀gbá lẹ́nu. ọkọ mi ìkẹ́ olúwa ilé ọkọ mi ní ọdún ilé ẹ̀kọ́ mi ilé ọkọ gbogbo ìgbà tó fi bí pẹ̀lú èmi àti bàbá ẹ̀ ń bí òòrí kí n gbó bàbá lẹ́nu mi ìfẹ́ pọ̀ gbó ọkọ ẹ̀ lẹ́nu wọ́n ní ọbẹ̀ tí baálé ilé ọ̀gá ń nídìí gbogbo nǹkan tọkọ ẹ bá ti ń fẹ́ ni màá fẹ́ kó máa bá a fẹ́ yọ ọkọ ẹ gbogbo ọ̀wọ̀ tó bá lè bọ̀ fún ẹ ní ẹgbẹ́ mi ò ní fọ̀n ṣe ṣáyẹ̀ mi bẹ́ẹ̀ lẹ̀ yìí ṣó tí o rí wàá fi inú rẹ̀ fi ṣòro wàá fẹ́ mi màá wá gbé ọmọ ẹ màá fọ́ torí wọ́n ní ọmọ òwò ọmọ òun lè rè gbéyàwó wa ilé aládùn tí ò lábà wọ́n ìfẹ́ ọkọ àtaya kó má dògùn kígbéyàwó ilé dùn kó ládùn kalẹ̀. Ah! ọlọ́run. ni ariwo ẹ kí ló dé ìnà àwọn ike kí ló ṣẹlẹ̀. ṣíṣe ìdíyà mọ bẹ́ẹ̀ ni mi ní bàbá mo pàpà sọmọ orúkọ báwo ni kò bá ṣe dára tó ni bá ṣe jù tó ọjọ́ ọkọ ẹ̀yẹ mi kí àwọn òbí méjèèjì kí n kúnlẹ̀ síwájú wọn kó gbàdúrà fún mi kó súre fún mi. ìwọ rẹ̀ ó kù sí tó jọ mi lọ́kàn tí mo ti bẹ̀ pé nílé yìí ò tí ẹ fi ìgbà kọ́kọ́ sọ fún mi wípé ó bá fẹ́ mi sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà ó lè dọ̀la kò sọ wípé ó ti rọ́bọ tó dáa jù mí lọ láti fẹ́ kí n máa wá lọ jíde níbo ni mo fẹ́. ìkẹ́ ìkẹ́ ìkẹ́. kò sọ́lá bá sọ ọ́ ojúlé kò séyà kankan pẹ̀lú mi o ike, Ìkẹ́ ọ̀títọ́ farabalẹ̀ kó gbọ́ mi o kí dáàdì ẹ̀ tó kú kí mọ́mí ẹ̀ tó ṣaláìsí mo ń ṣe bíi bàbá àtìyá fún ẹ nígbà táwọn méjèèjì kú tán ṣé mo padà lẹ́yìn ẹ̀ ni Ìkẹ́ ẹkún lẹ́yìn igbe lọ́la mi ò fẹ́ mọ́ pẹpẹ sí oníbóyó lè dọ̀la kí n róbìnrin míì kí n sọ pé mo ò fẹ́ mọ́ pé gbogbo yẹn kù lọ́kùnrin pátápátá mo ti gbọ́ kó fúra ẹ lọ́kùn balẹ̀. mo ti gbọ́. látòrí ọlọ́run sórí gbogbo yẹn gbé ti sẹ́gbẹ́ kan sìn ṣùgbọ́n látòrí ọlọ́run ló sọ you know I love you. I know. Hey, hmm, stop all this.

ọ̀gá ní kí n fún yín lẹ́tà wọ́n tó jáde náà ti fi ràn mí. wọ́n lè máa lọ́ńtẹ̀. tó jẹ́ pé mo ń dé ibi iṣẹ́ lásìkò mo ń ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́ ìgbà tí ò yẹ kí n lo extra hours mo ń lò àfi bí mo ṣe dé iṣẹ́ tó kí n resign for no just cause ó dùn mí. Ah! ìwọ ọlọ́run ọba àtijẹ àti mu má gbà lẹ́nu aláàánú mi. ti fẹ́ máa lọ sí school ni ọ̀dọ̀ big mummy dẹ̀ ni mo ti ń bọ̀ wọ́n á ní pé kí n wá rí òun torí àwọn náà ló ní pé kí n wá. Um, ok ó dàbọ̀ tó bá ti dé skul kò tètè pè mí o. Ah, Jídé my friend mo fẹ́ máa lọ sọ gbogbo ọ̀rọ̀ lójú àbúrò ẹ̀ bẹ́ẹ̀ ah. ká fílẹ̀ fún wa báwo bá nǹkan sì máa jẹ kẹrin bá ọlọ́run tó ṣe máa ṣe mí. ọtí ojú ẹni o ò fẹ́ o tún fún àbúrò mi ní owó èmi lórí ayé mu ah. èmi lórí ayé mu èmi lórí ayé mu. Ah. Ah. Ike kí ló ń ṣe o fẹ́ pa mí ni. mo Ike Ike. orí oníranù aláìgbọ́n ṣé iṣẹ́ ló bọ́ lọ́wọ́ ẹ tó nǹkan máa wá mẹ́sọ̀ pé ẹ̀mí ẹ̀ máa bọ̀ mo ní kó má ṣe òun ṣe òun tọ́jú àbúrò mi ẹ̀mí ẹ̀ máa bọ̀ máa mẹ́sọ̀ pé mi ẹ̀ bọ̀ sí i. Ah! àṣàkẹ́ dìde. <sighs> kí ló dé. ike wo àwọn àlá tí mo láàyè ò dáa. alákẹ́. mo lálàá pé ìwọ òmùbẹ ò fẹ́ fi gún mi mo tún sùn padà kò pẹ́ mo tún lálàá mi ò fún mi lọ́rùn. <sighs> jíde èmi <sighs> irú aláwọ̀ nìyẹn. wá ló ṣe fún mi ládùúrú oore tó ń ṣe fún mi kí ni máa sọ pé ẹ̀ṣẹ̀ tí máa fi sọ pé mo fẹ́ gun ẹ pa ah báìbù mi dà dìde jẹ́ ká gbàgbà báìbù mi dìde dìde jẹ́ ká gbàdúrà jọ ọkọ mi jọ ọkùnrin jẹ́ ká gbàdúrà. orúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run ọba ṣàánú fún wa gbàá lọ́wọ́ ogun àlákàlà olúwa ọba ṣàánú fún wa má yẹ kí irú ogun tí máa fi gún ọkọ mi pa má yẹ kí irú ogun tí máa fún ọkọ mi lọ́rùn bàbá wá gbàkóso wá gbàkóso wá ṣẹ́gun fún wa wá ṣẹ́gun fún wa ẹ̀yin michael mímọ́ òde ọ̀run ẹ ṣẹ́gun fún wa. jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ọ̀run kó gbàdúrà fún yín ọ̀run kó gbàdúrà fún yín gbogbo ogun ìdíwọ́ ènìyàn lójú ọ̀run lórúkọ Jésù ọ̀run kó ṣẹ́gun ẹ̀ lórúkọ Jésù ọ̀run kó ṣẹ́gun ẹ̀ mo gbàdúrà ọ̀nà kó là fún yín ee ọ̀nà kó là fún yín. gbogbo tí ń ṣe ohun ìdíwọ́ ìdènà tí kì í jẹ́ kọ́nà ayọ̀ kí ó là lórúkọ Jésù ọ̀run kó ṣẹ́gun ẹ̀ fún yín ògo ni forúkọ Olúwa Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. ẹ̀ǹdẹ̀. sista Ìkẹ́ olúwa gbógun ti àwọn tó ń gbógun ti mi fìjà fún àwọn tó ń bá mi jà di àpáta àti àṣà kí o sì dìde fún ìrànlọ́wọ́ sista Ìkẹ́ gbogbo ogun àwọn ogun tí kìí jẹ́ kí ọ̀nà ayọ̀ kí ó là ọ̀run ọba yín ṣẹ́gun ẹ̀ gbogbo àwọn òkè. Okay ńlá ńlá ńlá tí kì í jẹ́ kí ọ̀nà kí ó là ọ̀run yóò bá ń ṣẹ́gun ẹ láti kọ fún àdúrà gidigidi ẹ máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ ẹ má rẹ̀wẹ̀ sínú àdúrà o ọ̀run á ṣẹ́gun fún yín. you see mo observe pé time tẹ máa ń wá sí night virgin ẹ ò máa ń mú ọ̀nkú ìdání. Ah. iṣẹ́ ni tó wá máa fi close láti fi ṣe ilẹ̀ máa ti ṣú dẹ̀ máa ti rẹ̀. ok ọ̀nkú eh, ìta fẹ́ ní friday ohun mi kẹfà hàn bẹ́ẹ̀. lágbára ọlọ́run. ẹ ṣe lórí mi hàn. máa wá lágbára ọlọ́run. good ọlọ́run á wà pẹ̀lú yín ojú ò ní tì í. ẹ ṣe bá ẹ máa dára lápẹ́ ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run mi dúpẹ́ ẹ ṣe. god bless you. Hey, that's mom thing. Ah, mama, Kule, how are you? Mami ńkọ́ wọ́n wà nílé wọ́n wà ní kò pè mí wá no problem no problem ok jẹ́ ká lọ jẹ́ ká lọ. sórí gbogbo àwọn tó ń bá rìn yẹn mi ò láìkè ó gbá àwọn èèyàn gidi rìn orúkọ tó ń pè yóò tọ́ sí ẹ̀ ẹ̀ẹ́n káyọ̀dé òde jọ nítorí ọlọ́run òde yìí bá wọn rìn mọ́ àbí ṣé dandan ni. ṣáríwọ̀ fọkùn ìbalẹ̀ náà ah. ó kàn ń wò mí báyìí ni mo fojú jẹkùn ní mi ilé pẹ́ díẹ̀ mo kàn blend pẹ̀lú wọn ṣe understand kí n lè rú mo ṣe wà ìmọ̀ràn palace ọ̀gbà yìí gba àwọn ìsọfún yìí mi ń ṣe cut guy techniques ni òun là ń pè ní check and balancing o make point kan lẹ́ẹ̀kan onílàgbà tí mo ti máa ń rí ẹnu ọgbà oúnjẹ morocco yẹn pẹ̀lú wọn ò lè súnmọ́ ẹ mẹ́ẹ́n wọn ò lè súnmọ́ ẹ tó ti lè rí ẹ pẹ̀lú mi tàbí fún apá ẹ sọ̀rọ̀ pé báwo ni agbárí ni mò ń lò ó ṣe ló wà fọkùnrin balẹ̀ hmm? síkírọ́tì kan ló jẹ́ fún ogun fọkùnrin balẹ̀ ṣùgbọ́n. ṣé àwọn bá wọn mi ní ọjọ́ yẹn. àìmọ́ fẹ́ mi kọ́ as máa ń but now àgbàdí yín mọ́ ọbẹ̀ tí a jọ sè a máa jọ jẹ now ọjọ́ máa sè ni but ẹnìkan lè no no no ẹ farabalẹ̀ gbọ́ tèmi eléyìí ti ń ṣẹlẹ̀ mo pè é sákèésì sí i ọjọ́ kìíní àná àjọṣe ẹ̀dájẹ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin now it's going to climax. ẹ̀yin guys ẹ wá lé hmm. but ẹ̀sùn tẹ́ fi ń kàn You are yà mí lẹ́nu o torí pé kò sí ìgbà tí bá ṣe ọbẹ̀ àjọ máa ń jẹ nìyà. ẹ̀gbọ́n ẹ ní sùúrù ẹ̀yin nìkan lè máa ń dájẹ ẹ dẹ̀ ti ń dájẹ tipẹ́ ẹ sọ wádìí mọ̀dóyà ẹ fẹ́ máa mú sáà lórí ẹ jẹ́ kí n sọ fún yín ó dáa kí ló ok ẹ gbọ́ lánàá yẹn ẹ fẹ́ tẹ ojú mi mọ́lẹ̀ ni bóbi tẹ́ ti dérè yẹn wá yẹn environment yẹn poor sí prestige mi you understand tó yẹn náà mo ṣe dábàrà fún yín pé ìrìn tá ìrìn yẹn lè bá mi ń lé o ó yẹ kó yé yín. ẹ̀gbọ́n ṣe fẹ́ gbọ́ ṣe é mọ nǹkan tó ṣẹlẹ̀ òótọ́ la rẹ bí yín lánàá àmọ́ àṣìǹgbẹ̀lẹ̀ ń kẹ́ nìyẹn ẹ̀yin ẹ wá lọ ń palantí ẹ lọ ń sọ káàkiri ẹ fẹ́ sọ alẹ́ nu ẹ kẹ́mi sọ fún yín o ẹ jẹ́ kí n sọ fún yín dáadáa ẹ̀gbọ́n kéè kò sáde lórí yín mọ́ ọlọ́run bá dé rí sáàtì ń gbọ́ iṣẹ́ lómi làwa ṣe anyway. ẹ̀wá jẹ́ ká sẹ́tù àmì kékeré yẹn ẹ fọkàn yín bá. àná rẹ̀ bá yín sọ. má gbìyànjú ìfarabalẹ̀ kò sí nǹkan tó máa ṣe farabalẹ̀. nǹkan wọ́n wá yìí gbàgbé ọ̀rá náà ò ní rẹ́ ní àbáṣẹrẹ́ o bá ò bá lámọ́jú kúrò ní ìwà ènìyàn ènìyàn sọ bàdọ̀kún o. bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó o bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tán mo wá sọ pé ọ̀pẹ́ nù yẹ bàbá ọlọ́run alágbára mo dúpẹ́ lórí ìdílé yìí mo dúpẹ́ fún ọkọ tí o fi fún mi mo dúpẹ́ fún ààbò lórí wa mo dúpẹ́ fún ààbò lórí àbúrò mi olúwa ẹgbọ́ pẹ́kẹ́ gba ẹ̀yìn ẹ̀yin sọ pé ọlọ́run àánú ni ẹ̀yin ẹ̀yin sọ pé ẹni tó bá pè ní ọlọ́run àánú yóò rí àánú gbà ní orúkọ jésù àwa pè ní ọlọ́run àánú ẹ fi òjò òbùkún sínú ilé wa ẹ jẹ́ kí àwa rí àánú gbà ní ọwọ́ yín nítorí pé ojú rere ti sẹ́yìn ni èmi ń béèrè fún ojú rere ti tí ni mò ń sọ̀rọ̀ fún ní orúkọ jésù ẹ kí n rí àánú gbà ẹ̀yin sọ pé ẹni tó bá pè ní ọlọ́run àánú yóò sì máa alágbára ní orúkọ jésù olúwa ọlọ́run alágbára ẹ máa ṣàánú fún wa ẹ máa ṣàánú fún wa ẹ máa ṣàánú fún wa lórí inú ilé ẹ ṣàánú fún wa lórí ohun gbogbo tí a bá dáwọ́lé ẹ máa ṣàánú fún wa bàbá adúpẹ́ a ayọ̀ àìlógun àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah. hallelujah prayer warrior. <laughs> káàbọ̀ a tún máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí mo ti ríṣẹ́. ẹ̀yin lẹ ṣe yìí ẹ̀yin lẹ ṣe yìí o. ayérayé ọlọ́run ìyanu ẹ̀yin lẹ ṣe yìí o bàbá. dání yẹn. ẹ wọlé. Ah, báwo ni? Ẹ ká sùn. You're right. Yeah. Báwo ni? Mo wà. Ṣálé wá kọ́. Torí ọ̀rẹ́ náà ni mo ṣe wá. Lánàá èmi wà ní class right? So, mo kàn ń gbá ariwo ń ta, máa wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo máa yọjú síbẹ̀ mo kàn rí pé wọ́n sọ pé àwọn court guys pé wọ́n lọ sílé boyfriend ṣàléwá then wọ́n pa ṣàléwá mọ́bẹ̀. Mo dáràn. Ike, Ike, Ike ìjọ torí ọlọ́run lajú ìkẹ́ lajú torí ọlọ́run Ike, ìkẹ́ Ike, mo Ike. ìkẹ́ ìkẹ́ ìkẹ́. ìwọ ni mo ṣe ta ni mo ṣe tó eléyìí kàn mí. Ah wọ́n fẹ́ bàgbé sí ayé mi jẹ́. omi àgbà omi àgbà ó ti tó ọ. látẹ̀yìn bá ń ṣe báyìí torí ọlọ́run kí lẹ fẹ́ kẹ́mi ṣe mú mi àgbà ìjọ ẹ má sunkún mọ́ ẹ ṣàánú mi. Ah, ọlọ́run a ní mo ṣe tó bírú eléyìí kan mi àbúrò mi fò sálẹ̀ lójú ẹ̀mí mi àwọn ọmọ tó tún yẹ kó jẹ lẹ́yẹ fún mi àwọn náà tó ń kú lójú ẹ̀mí mi olúwa kí ni mo ṣe. mo ní àgbà ó ti tẹ́ máa sunkún lẹ́yìn èmi tí mo ṣẹ́kù yìí máa dirú máa dìgbà fún yìí lágbára ọlọ́rọ̀ ọba ẹ bá mi gbọ́mọ mi jó ẹjọ́ ẹ má sunkún má jẹ́ ká lọ sùn ilẹ̀ ti ṣú. ìkẹ́ ìwọ ló sọ̀rọ̀ báyìí n ò lè sùn tí yóò jẹ́ kí n sùn bẹ lábẹ́ aṣọ mi àgbàlagbà tírú eléyìí bá ṣẹlẹ̀ sí tí bá ń ṣàṣọforí lẹ́sù ká tí ọrùn ó yẹ ká yẹrú àgbà bẹ́ẹ̀ wò nǹkan bẹ lábẹ́ aṣọ ẹ̀ tó ṣe mí lágbára jù mí lọ. ilẹ̀ ti ṣú ẹjẹ́ ká wọnú ilé ilẹ̀ ti ṣú ẹjẹ́ ká lọ sùn. ìkẹ́ mo fẹ́ ṣera mi léṣe. ẹ má ṣera yín léṣe ká lọ sùn ẹjọ́ ẹ ti mú mi àgbà. olúwa orí ń báyìí. orí bá mi ṣe ẹ̀dá mi bá mi ṣe ọ̀ ìkẹ́ kọlọ́kọ́ mi ayé fàmídé bùtẹ́ ayọ̀ ìkẹ́ ọlọ́mọ ló màmá ya mi lágàn ìkẹ́. ọkọ mi ayé fàmílẹ bùtẹ ayọ̀ ìkẹ́ ọba tó ní Ike, Ike, fi kẹ́ mi ìkẹ́ Ike, mo fẹ́ o ibi gbogbo mo bá lọ láyé mi ìkẹ́. ṣúrí mo fi o insecure nínú ilé ẹ ṣúrí tó bá fẹ́ kínú mi dùn tó bá fẹ́ kí n máa sunkún mọ́ lójoojúmọ́ tó fẹ́ máa rí mi nínú ìbànújẹ́ ní gbogbo ìgbà mo fẹ́ kó lọ tọrọ mi níṣu lọ́ka káàtì ẹni wípé mi ní àwọn òbí mọ́ tó tàn ṣé bí mọ́mí àgbà ṣe kò fún mi tó ń dúró bíi bàbá àti ìyá fún mi jọ ọkọ mi ṣàánú mi. Ike. ṣórí látijọ́ tí mo ti pinnu tọ́lọ́ndẹ̀ ti fi mí ṣe alátìlẹ́yìn èmi náà ti decide pé no turning back kó bá a lè mọ̀ tílẹ̀ bá ti mọ̀ máa gbéra máa lọ sọ́dọ̀ àwọn parents mi máa sọ̀rọ̀ ẹ̀ fún wọn gan-an. tí bá kù bẹ́ẹ̀ a lọ sọ́dọ̀ mọ́mí àgbà àní kí wọ́n mú jọ́ tó bá fẹ́ mọ àwọn òbí mi. ó ṣe ó ṣe ó ṣe gan ni. ṣọ́kùnrin ti balẹ̀ sí. ọkùnrin ti balẹ̀. ọṣọ. Hmm. ọlọ́mọ ọlọ́láyé màmá ya mi lágàn ìkẹ́. ọlọ́kọ mi ayé fàmílẹ́ bùtẹ́ ayọ̀ ìkẹ́ ọba tó ní ìkẹ́ ìgẹ̀ fi kẹ́ mi ìkẹ́ ìgẹ̀ mo fẹ́ o èmi ni eh, kọjá lọ ní ní abayìí ni mo wá rí ẹ̀jẹ̀ tó pọ̀ ńlẹ̀ so wọ́n wá ní pé accident kan ló ṣẹlẹ̀ ibi tí èmi sá dúró sí mo wá rí káàdì kan bẹ̀ mo wá mú káàdì yẹn mo fi trace ibi báyìí wá kí n lè fún wọn ní full information lórí ẹ̀ ṣe mọ̀ pé ojú ló ń rojú ṣàánú. bẹ́ẹ̀ ni ẹjọ́ jẹ́ kí n wo káàdì yẹn sàn. so mo wá ní kí n lè mú káàdì yẹn wá. Ah! ọlọ́run ọlọ́run. ẹwẹ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹwù ẹni sùúrù ẹ pẹ̀lẹ́. madam. ìjọ madam ìbàjẹ́. Ah. mr johnson madam. ara ah. ọtí náà máa jíjọ́ dìde bàbá bàbá ara. ara ah! kí ìbàdà jíjó jíjó yá òun bàbá o. ẹ ṣeun àwọn onílé yìí ni mo béèrè jíde àtìyàwó rẹ̀ àwọn mo béèrè ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ń wá sí yìí n ò rẹ́ nìkan kan nù wọn mo wá dìídì múra wá lónìí bẹ́ẹ̀ tí ń wò mí ọ̀sán ni mo ti wà ní tí mo ti ń jókòó dè wọ́n mo ní bó ṣòru dúdú ni wọ́n bá tó wọlé ìhàhín ni wọ́n bá mi torí bí èèyàn ṣe máa ń wáyàn téèyàn wà ní rí èèyàn ni òye mi. ìyá ẹ pẹ̀lẹ́ mà báwo lè ṣe jẹ́ sí wọn mà. ẹ ṣe ṣé ẹ rí ìkẹ́ ìyàwó jíde èmi lẹ̀gbọ́n ìyá rẹ̀ nígbà tẹ́mi fọmú lẹ̀ níyà rẹ̀ gbà ọmọ mi níyàwó rẹ̀ ọmọ mi níyàwó jíde ẹ dákun sí ẹmọ bí yẹn lọ ni. ẹ wo mà bẹ́ẹ̀ ní ẹ̀yin ni òbí ìkẹ́ ṣe ó tó ó ti pẹ́ díẹ̀ tí madam ti jáde lé o in fact ọ̀sán ọjọ́ kan ni arákùnrin kan wá pẹ̀lú eh, business card ọkọ ẹ̀ so wọ́n ló fọ́ dà níbi tí wọ́n ti ní accident in fact ẹni yẹn sọ pé ó kú ló kú. yé ìkúlé abiyamọ mo dáràn mo kú o ah dídé ti kú ìyàwó rẹ̀ ń kọ́. Eh, eh, eh, ibi tí ọ̀rọ̀ náà tún lé sí nìyẹn mà ṣọ́ọ̀kì nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn yẹn ló mú ìyàwó ẹ̀ tó dà pé ó ya wèrè. ìkà ya wèrè. lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ìkà ya wèrè. lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ìkà ya in fact ó surprise wa. abá àmọ́ tó sọ lẹ́nu wẹ̀rẹ̀ náà mọ̀ pé ìkà ni yín ẹni kànú. madam ẹ tẹkẹ yìí sí. kò kọ́ ẹ nínà. nígbà tó yẹ yẹ wẹ̀rẹ̀ wà lẹ̀ wá mi kàn. ẹ rò pé wà lẹ́bí mi wẹ̀rẹ̀. sókè sókè sókè. sókè. ẹ mọ̀ nítàn nínú lẹ́yìn o madam kò kàn mí náà èmi nìkan kọ́ mò ń gbénu lé yìí. mi ò mọ̀ yín tẹ́lẹ̀ náà. èmi mọ̀ gbogbo ìgbà ni mo máa wá yìí ọba aṣọ pé òrí mi rí ní ìkọ́. òtẹ̀ bá ń wá bí ṣé ti rí mi rí. èmi rí orí o èmi rí orí ẹ sì ní kànú ẹ̀yìn èèyàn wọ̀nyí ẹ̀ẹ́dá nítorí ṣẹlẹ̀ sí ẹ bá bá túdìí èèwọ̀ ọwọ́ yín ni ó ti wá ìkànnì nínú ilé ẹ̀ fẹ́ rárá yín. wẹ́ẹ́ èmi ò ní owó mẹ́ o kódà mi ì lẹ́sẹ̀ bẹ́ẹ̀.

ti fura ti fura onílé ti fura tán. òṣì ló ń sọ̀rọ̀ wájú ọmọ ti pàgọ́. èmi nìkan ni máa wojú yìí. àdúrùmọ́ni ìyá orí àtẹ àpòlówó tán-tán-tán pẹ̀lẹ́nu adùn ṣé dandan ní kára ìyá àfi ní iṣẹ́ ìyá ìyá. dúpẹ́ lọ́dọ̀ ìlú àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ṣé wàá kéèké. kí ni mo wá ṣe lọ́sùrù. ẹ relax ẹ ṣáà máa ẹ má stress ara yín mo tó ṣẹlẹ̀ sí yín ni wípé ẹ ní accident accident yẹn dẹ̀ pọ̀ dẹ̀ gbogbo ohun tó wà ní mọ́tò yẹn náà kú bọ̀ ẹ̀yin nìkan ni ẹ survive tí ẹ dẹ̀ ní ẹnu injury ẹ kò wà consciously so ẹ fọkàn balẹ̀ kó sí òun tó ṣe yín everybody kú. ẹ fọkànbalẹ̀ kò sí problem. ìyàwó mi wá ń kọ́. Um, kò sẹ́ni bọ̀ tó ti wá béèrè yín bóyá tẹ bá délé. ó dáṣẹ́ lè jẹ́ máa lọ lẹ́sìn yẹn jọ. ẹ máa lọ lélẹ̀ ní hmm, but mo ní láti wà ṣọ́ọ̀pù ẹ ti wà ókè dáadáa ẹ ní láti vest. mo promise yẹn màá lé dé mi. ẹbí wo lè kú. ẹ ẹ má wọrí má tún padà wá ṣẹ́kì ìṣẹ́gbọ́n ẹ lásìkò má bá ọkọ̀ jẹ́ o. tí mò ń àpò owó tán tán tán pẹ̀lẹ́nu adùn. mo ṣe fẹ́ pin. ṣé dandan ní kára ìyá àfi ní ìṣẹ̀lẹ̀ yá ìyá yìí máa pọ̀ ó. ìyá rẹ̀ ó ó bá nìyàn. ìyá yìí máa pọ̀ wáyé ní. dé tó ń dín sọ fún mi láàfin baby? mi. Ó dín sọ ìyá ìpele mọ́ pọ́nmọ́ pọ́nmọ́ ètè o ìyá ìmà pẹlẹ mọ́ o ìyá rẹ o. Ìyá yìí máa pọ̀ o, abẹ́ àánú máa ṣe ni. mọ́ abẹ́ ò ráyè àánú má ṣe já síná pẹ̀lú ìfura àjájì ti fura ti fura ó ní láti ń fura tó bẹ́ẹ̀ ló lè tún rí kó ìyá ìpele mọ́ pọ́nmọ́pọ́nmọ́ ètè o ìyá yìí máa pẹ́lẹ́ mọ́ o ìyá rẹ̀ o. ìyá yìí máa pọ̀ abẹ́ òráyé àánú máa ṣe ni. Ọbásanjọ́. Mr. Jide. Mr. Jide. Ah, Ṣùgbọ́n náà ẹ kú ni. Ah, Mi ò kú. Hmm, mi ò kú. Ẹ jọ, ìyàwó mi ń kọ́ náà. Ah, hmm, that is another problem o. Kí ló ṣẹlẹ̀? Ah, ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ọkùnrin kan ló wálé. Ó wá béèrè yín. Mo ní láti pè ìyàwó yín fún wọn nígbà tí tó máa yọ id card jáde ìyẹn wá di id card yín wọn á sọ fún ìyàwó yín pé òun rí níbi tí accident ti ṣẹlẹ̀ pé gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ló ti kú ọ̀fun ìṣòro jẹ́ pé ẹni pé èmi gan rò bóyá ti kú ni gbogbo yẹn ló fi bóyá ti kú so ṣọ́ọ̀kì yẹn ló mú ìyàwó yín láti lọ rally round pé kí wọ́n yá kàtẹ́ kára ẹ̀pọ̀ wọn percent máa fi lọ padà mi ò mi ò mọ̀ mọ́ ṣe rìn so àdẹ̀wá wọn dà pé kó má lọ jẹ́ pé family house yín náà lọ. màá jẹ́ bẹ́ẹ̀. 谢谢光合作用，再见。 Deus. Que luxê, vai. Simão, fica Não, luxê no Já te vi. Já te vi, já te vi, já te vi. Fiquei. Fiquei. Llámalo Màmá àgbà, kí ló ṣe yín kí ni gbogbo eléyìí? Láàrín ẹ̀ka ẹ̀ka ni aláàrín ẹ̀ka dárí jù mí bàbá mi kẹ́kọ̀ọ́ dáríjì mi. mọ́mí àgbà dáríjì ibi tí bá wò ah. bá ṣe fi ń sílẹ̀ kọ́lá ṣe bá yín yìí mọ́mí àgbà. bàbá nǹkan jẹ́ bàbá nǹkan jẹ́ kọ̀ ọ̀rọ̀ mi rí nǹkan dáríjì mi. bàbá nǹkan jẹ́ gbogbo àjálù tẹ̀síntẹ̀lẹ̀ sí ọgọ́ mi ló ti fẹ́ gbogbo àjálù tẹ̀síntẹ̀lẹ̀ sí ọkọ rẹ̀ àti ìyá rẹ̀ ló ti wá kò ní ìlọ́jú èmi náà. Àwẹ̀ní. Àwẹ̀ní. Kí ni mo ṣe fún ẹ? these days o kì í bá mi sọ̀rọ̀ ẹ́ tó bá wò mí ó máa pòṣe kí ni mo ṣe fún un. kí ni ẹ ṣe ẹ̀yin ti gbàgbé ni bá ṣe jọ ń jìyà nínú ilé tá à ń wowó àwa méjì ní ni ẹ tún wá lọ ẹ dé ẹgbẹ́ lè la fẹ́ fi lè tẹ́ gbé kí lẹ fẹ́ fi ṣe gbogbo nǹkan ló lásìkò ẹ̀ náà kò ń ṣàsìkò eléyìí rárá àti pé ná tó bá bi wá pé ta ni bàbá òun ta la fẹ́ sọ ṣé wèrè tó ń kọjá lójú títì la fẹ́ tọ́ka sí ni àbí ta ni. ẹ wá ní pé kí lè ṣe. kí ni kí n wá ṣe sí i. nǹkan tí mo fẹ́ gbọ̀ngàn lẹ ṣẹ̀ṣẹ̀ sọ ni nǹkan tá a máa ṣe sí wà o torí kí ni ẹrù èèyàn méjì adẹrù èèyàn kan sí mi lọ́rùn ibi tá a lọ ẹ nílè tẹ̀lé mi lọ́mọ́ tó bá yá báyìí ẹ jókòó sílé màá bọ́ ọyún màá tún bọ́ oyún pẹ̀lú tọmọ bá ti wá tá a bá bímọ tán màá tún máa bọ́ ọmọ ẹ̀yin nìkan dájú kò sílé àmọ́ ah, wà nǹkan ṣe sí ni àǹtí mi a gbọ́dọ̀ wà nǹkan ṣe sí ni. Yeah. Ah àwọn ẹni yẹ yẹ yẹ. jẹ. Ah, ah, ẹni olóyè gbogbo àwọn ikú náà náà dábàá ìjà rẹ ah, èmi ò fẹ́ fojú rẹ jẹjà rẹ hmm. kí ni gbogbo eléyìí bá. ogun tó fún mi ni wọ́n jẹ. alẹ́ ti kẹ́ra. ẹ̀jẹ̀ yìí ti pọ̀ jù ọ̀nà ni. ẹ wo èmi ò fẹ́ gbogbo eléyìí o alẹ́ ti kẹ́ra jù sẹ́ jọ́tẹ̀mí sí lónú lé ìyàn mélòó ló gbọ́ ta ló rẹ́jẹ̀ lára mi. <laughs> Ṣàánú mi má jẹ́ kí n kó. Ẹ̀wù ah. ẹ má máa pariwo jàre, àwọn aládùúgbò máa máa gbọ́. Wẹ́mi, Wẹ́mi, Wẹ́mi. Ẹ dìde o, màá wọ yín lẹ̀. Ah, ah, Ó yá ẹ̀rìn. aládùúgbò máa máa wò wá o. Ẹ dè rí.

gbọ́dọ̀ má sọ nǹkan tó wà lọ́kàn mi fún yín because um, I'm highly disappointed in you and I will tell you why kò kọ́kọ́ sí reason fún yín láti ṣẹ́yìn in fact constitution Nigeria gan ò fààyè gbà kí ló dé tẹ́ ò lè prevent ara yín débi pé kẹ́ má lóyún tó fi wá lọ ṣẹ́yìn dangerous ẹ̀gbọ́n fi ẹ̀mí ara ẹ̀ ó fi mú un lọ anyway lẹ́yìn ìgbà tí mo fọ inú tẹ́ni kí n bá fọ tán àṣìkúlé ní gbogbo ẹ̀ mọ́ ṣùgbọ́n mo gẹ́tò lọ pé ah, mérekù ni nìkan ló lè fi bímọ bó ṣe wà kò lè bímọ mọ́ láyé tó máa fi kú ilé ọmọ yẹn ti bàjẹ́ beyond river so kò sí nǹkan tá ṣe. dókítà ẹ jọ ṣé kò sí nǹkan kan tẹ̀lé bàbá rẹ̀ ṣe sí. ìṣeré eléyìí after thought lélẹ̀ ká ní ìmìlẹ̀ ètò tí lóyún lè wá bá mi àwọn tó ń wá bí èmi máa ń gbà wọ́n mọ̀ wọn ni mo iṣẹ́ ń fún yàn tó bá ní sùúrù sí ìgbà mélòó ló máa fi bí tó bá dẹ̀ bí ìwà continue anything tó bá ń ṣe òun kókó fún ara ẹ̀ kò bẹ̀rù ara ẹ̀ torí pé ó fi ẹ̀mí ara tiẹ̀ gan wíwú òun gan lè kó ká ní ti pẹ́ ètò rọ́ọ̀ṣẹ̀ débi i'm telling you gbogbo ẹ̀jẹ̀ ara ẹ̀ tó bá tán ó máa kú so kí lè rí ẹ̀ bó ṣe wà yìí kò lè bímọ mọ́ o kò ilé ọmọ yẹn ti bàjẹ́ àfi àfi ká má gbàgbé mírèkù mo tó bá jẹ́ pé mẹ́díkálì mi forget ó ti tán so ọlọ́run á wà pẹ̀lú and you àwọn oògùn yẹn bí wọ́n ṣe kọ́ fún ẹgbẹ́ náà ni kò ṣe máa lò má ṣì lò síra wọn sódà tí náà yẹn lè tètè jiná àá wà òkè ṣùgbọ́n sorry sorry gan-an i disappoint me o kò tiẹ̀ expect ẹ̀ sí. báwo bá gbàgbé ọ̀rá náà a ò ní rẹ́ni àbáṣeré o báwo bá lámọ̀jú kúrò níwà ènìyàn ènìyàn sọ gbàdọ̀gbọ́n o ìwà ìwà òun kó bá nìyàn tó ńlá ni ó ń gbé ìmọ̀ kó ní. ọlọ́run sọ pé ẹ máa bá mi ń lé ọ̀rẹ́ mi yẹ́ mi sísí yẹ́ ẹ̀kú àǹkárá tán mú nìyí òdi ẹ̀ náà mo múra pé kí n máa lọ ẹ̀ bá má bá mi bọ̀. ó dáa bí mo ṣe bá mi. Ah, àbùkù kàn mí lónìí ah, ìyà jẹ mí mo ṣẹ̀sìn. níbo. Ah, ṣùgbọ́n etí mo fi wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀ni wípé mo ní ọ torí tí n bá nírú rẹ ni n bá ti pokùnso àwọn aráalé wa ni o obìnrin kan tá a jọ ń gbélé tí ń pè ní ìyá àṣàdé ni lọ́sàn ni mo bá pe ọmọ ẹ̀ mo bá ní kó jọ kó jẹ́ kọ́mọ ìbá mi rọjà ríra nǹkan wá ọmọ pé wọn ò fẹ́ràn máa dákàjẹ́ lọ́ba ní ọmọ ń ṣiṣẹ́ lọ mo bá ní sùúrù kí ni n ó ṣe mo ń láti ní sùúrù náà ni títí títí tọmọ yìí fi ṣe tán ebi ń pa mí bẹ́ẹ̀ ni mo mú mára lọ́mọ bá ṣe tán mo bá pè padà pé tó ọmọ ti ṣe tán o mo fẹ́ràn ní ọjà ni o pẹ̀rẹ̀pẹ̀ lọ́ta mọ́ mi lọ́ba níyà ẹ fọmọ òun lọ́rùn lẹ̀ òun ò lè jẹ́ kéèyàn rán ọmọ òun nú òrùn ṣé mi ò rí bó òrùn ṣe mú tó ni òun ò lè jẹ́ kéèyàn ọba tó ń jẹ́ o òun ọ̀gbá sọ mí di bí mo ṣe dá o òun ọ̀gbá bó òun ọ̀gbá wo ọmọbìnrin yìí àmọ̀ pé lọ́wọ́ ọmọ làró nù ọmọ bẹ̀rẹ̀ sí ní nù mí lọ́rọ̀ ọ̀rọ̀ ńláńlá àmọ̀sọ kẹ́nìkan ẹ̀kún ni nígbà wáyà mo wá rò padà mo ní ah, ah, ṣàgàn ní mí ni ṣé bímọ lọ́mọ ìyá ọmọ ìyá mi làwẹ̀ ní ó sì bímọ ọlọ́run ṣe ọ̀sàbíamọ́ tí n bá rè é bá yóò fún mi nìkan nú ọmọ ẹ̀ tí n ó rí mọ́ tì káàkiri kò sì sẹ́ni tí ọmọ wípé mi kọ́ mo bí bó ti jọ ọmọ àbúrò mi ni ìdí nìyí tí mo fi wá bọ́ o bó ṣe fún mi lọ́mọ kan nínú àwọn ọmọ ẹ̀ tójú òfin ní tì mí ládùúgbò. àǹtí mi nǹkan tó bá jẹ́ tèmi tìyín ni. bẹ́ẹ̀ nǹkan tó bá dẹ̀ jẹ́ tìyín náà tèmi ni. bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí màá wo nǹkan tá a máa ṣe sí i màá dẹ̀ bọ́kọ mi sọ ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀mọ̀ bó ṣe máa ń ṣe tó yẹ pé àwọn èèyàn ẹ̀yìn sínú ní àwọn ọmọ fẹ́ wá gbọ́dọ̀ àwọn àbọ̀ fẹ́ wá bá àwọn ṣọlídé ṣe nǹkan kò ní sọ̀rọ̀ bó torí pé ó jẹ́ èèyàn tèmi pẹ̀lú a máa complain mo ti ṣe gbá mo ti ṣàwo àmọ́ tí n bá ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún ó dá mi lójú pé a gbọ́ sí mi. Hmm, hmm, hmm, ntọ́sẹ̀lẹ̀ náà ni wípé ọkọ rí ò lè gbọ́ àdúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà kọ́ wá lóun ní fún mi lọ́mọ yóò fún mi ó di dandan kó fún mi. akọrin ah mo mojú fóònù mi sí. bẹ́ẹ̀ pé mi ò gan fóònù mi wá ẹ jẹ́ kí n mú fóònù mi kí n pè wò ká bá a sọ. òun náà gbọ́dọ̀ pọ ọmọ mọ wà dọ mi tóun náà bá gbọ́ gbogbo tí mo sọ lẹ yìí ó di dandan kó fún un lọ́mọ o ah. ṣeun àríkẹ́. ta ni o. ẹ ká sùn mọ́. láfíà ni o. àrùkọ mọ. láti bò ó. ṣáléwá ni mo bẹ̀rẹ̀ mọ́. ṣé ò sí nǹkan kan. láti school ẹ ní school mate mi ni so admission letter ni mo bá mú wa. èmi nìyá ṣáléwá. ok mọ èmi àti ẹ lájọ ṣe so ìgbà tí wọn lọ gba tọ̀dọ̀ mi wọn pé kí n lo opportunity yẹn láti bóun náà gbà tọ̀dọ̀ wa. ò ṣe mo dúpẹ́ èmi mú bí ọmọ mi ni. àǹtí mi àǹtí mi kí ló dé kẹ́ni fi ṣe tí mi gba lẹ́tà. ẹ bá mú lẹ́tà jèrè. àfi lẹ́tà rẹ. mo ní lè fún mi lẹ́tà. ní sùúrù. ẹ bá mú lẹ́tà jèrè. Ah, ah. kí ló dé. ẹ ká sùn wọn. báwo ni bàbá ọkọ mi. yes ma. ẹ jọ̀ọ́ báwo lẹ̀yin ṣe jẹ́. ẹ schoolmate ṣaléwá ni mímọ so ìgbà tí mo wá lọ gba admission letter tèmi so mo wá rò pé kí n bá fi opportunity yẹn gba tọ̀dọ̀ ẹ̀ náà wà mọ́. kò sí bàbá mi ojú ò ní tiẹ̀. ẹ jọ̀ọ́ ma. mọ́mí ẹ̀ ni mo fẹ́ mú fún ma iye èmi nìyẹ́ ẹ èmi ló fún. àǹtí mi ẹ ṣọ́ra yín gan kẹ́ ẹ má rí pupa ojú mi lọ́sàn-án kí ló dé gan ah, ṣé oúnjẹ tó bàtọ́ ọmọ kó mọ̀ làálà ni èmi lè ah! bímọ ni èmi mo làwọn ọmọ mi ah, orúkọ àpapọ̀ ni bàbá mi ó dá aṣáálé wá mọ̀ àbó ò dá mọ̀. ìyá ó jọ mí àbí ó jọ mí. ó jọ yín mọ̀. èmi nìyẹ́ ẹ̀ èmi mo bí nǹkan mi kódà kì í ṣe òun nìkan mo bí ó lẹ́gbọ̀n wájú ó lábúrò lẹ́yìn àwọn mẹ́ta lọ́lọ́run jogún fún mi kíkú ọmọ pa àwọn ọmọ mi lọ́wọ́. ṣé pé ọmọ tó o bá bí àwọ̀ ẹ̀mí kì í ṣe mi mo bí. ó ṣe mo dúpẹ́. ok ma tó bá ti dé ẹ sọ pé pẹ́sìn ló mú wa fún. àǹtí mi ṣé rí ọ̀rọ̀ yín ẹ̀yin nìkan ló máa ń yé ẹ̀ẹ́dẹ̀ kì í fẹ́ gbọ́ tèèyàn mímọ́ tiyín ẹ jọ̀ọ́ torí ọlọ́run ṣé orúkọ èmi àti yín ṣó papọ̀ Eh. àdẹjọ wa kódà kájọ wáyé ń jọkàn náà ṣé n tó bá jáde lára tiyín ló jáde lára tèmi èmi mo ṣe àfinú mi ṣoyún tí mo fẹ̀yìn mi gbọ́mọ mi èmi ṣe àdẹ̀jẹ̀ sáwọn ọmọ mi lórí àbí kí ni tiyín kí ni tiyín àǹtí mi tó bá gbọ́kọ̀ mi wà ń lé náà ń sìn bẹ́ẹ̀ ṣe máa múra kankankan tẹ́ ẹ sọ pé yìí nìyá ọmọ yìí ọmọ ọ̀rẹ́dì ó ó ti bẹ̀rẹ̀ sí àlẹ́jì mi wípé mo mo mo mo kọ́ àwọn ọmọ mo ti lọ tà wọ́n fún mi. ta ọmọ fún mi. bẹ́ẹ̀ni. Ah, ah. ṣé torí pé mo sọ pé mi ni mo bí ọmọ ló fi ẹ wò ẹ wò ẹ mọ̀ pé èmi nìkan kọ́ ni mo dọ́mọ ni o èmi nìkan kọ́ mo dọ́mọ ni o alágbàtọ́ lásán lásán ni mí ẹ pé nǹkan tó jẹ́ tèmi ni kí ni tẹ́ bèrè lọ́mì tí mi ò ṣe fún yín àmọ́ ilé ṣé orúkọ bàbá tiwa wọ́n ń jẹ́ ni àbórúkọ ìyá wa wọ́n ń jẹ́ àbí ìlú tí àwa tiwa làwọn ọmọ ń kílèmù. sọ ọmọ tó ń sọ jáde lẹ́nu sá. ẹ wò tó sọ fún mi pé wọ́n ni wọ́n finú ẹ̀ gbọ́ mẹ́ ìwọ ló bí mẹ́ kò ní kò ní jẹ́ tí bàbá ẹ ó mọ̀ pé mi nìkan kọ́ mo dọ́mọ bí alágbàtọ́ lásán ni. Mm. ọ̀dà kò bú mm. ẹ ṣe mm. ẹ yẹ wáyọ̀ dà lẹ́jẹ̀ wọn lọ. màá máa rí i kò ẹ ṣe. kẹ́mi o. ìkẹ́lẹ́ mú iṣẹ́ wa. mo dàgbà tó bá jẹ́ pé mo rí iṣẹ́ yìí dájú bàbá mi bíi. Now, ọlọ́run ti jà fún ẹ ṣùgbọ́n nǹkan tí èmi kàn fíìl ni pé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yóò dáa bóyá ká gbé wọn lọ sọ́spírù i mean ó strange i mean. jíjẹ ọ̀rọ̀ fọ́nì gan orí ní ìfọ́nì ìyá tó bá ilé ayé mi jẹ ló bá ní ká gbé lọ sí ọ̀spírù ọ̀hún àdéṣọ́lẹ̀ mo máa pa aráàlú ni ẹ ó máa ń ṣe àdó àlè ṣùgbọ́n níbi tí a lọ wáyé ó wá ní ṣàánú yìí ìṣọ̀ ilé yà ìṣọ̀ ilé ilé ilé ilé ọmọkùnrin ìdí tó bá kú sí ọmọ yẹn ìjọba kú ẹ̀ ní tọ́lá wọn ní tọ́lá wọn ní ìjọba kú sí ọmọ yẹn. ẹ ṣe gan ni pásítọ̀ ẹ ṣé mo dúpẹ́ náà bí gbogbo ìrìn àjò mi ṣe rí pátápátá ni mo ṣàlàyé fún yín tó bá sí pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba ọpẹ́lọpẹ́ yín àti ọpẹ́lọpẹ́ Babájídé ọkọ mi tó dúró tì mí nígbà ìṣòro mi ò bá má ti ní oore ọ̀fẹ́ lọ́jọ́ tòní láti jókòó níwájú Ọlọ́run láti máa ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi. you see sister Ike ọpẹ́ nìkan jẹ́ ká máa dú lọ́wọ́ ọlọ́run tó la ọ̀nà ayọ̀ yìí fún yín nínú bíbélì nínú ìṣe àwọn apọ́sítólì orí kìíní ẹsẹ̀ kẹrin ó ní Jerusalem títí èmi ò fi mú ìlérí ìfẹ́ mi ṣẹ you see nítorí pé ẹ jókòó ní Jerusalem ẹ ń sin ọlọ́run nígbà tí ìṣòro yẹn dé ẹ takú ti Jésù lọ́rùn ọlọ́run wa lànà ayọ̀ fún yín kò sẹ́ni tó sin ọlọ́run tó sin lásìmọ̀ nínú ìwé orin dávidi bíbélì sọ̀rọ̀ tó nágbára ń bẹ̀ ó ní ẹni tó ń gbé ibi kọ̀kọ̀ ọ̀gá ògo ni ó máa gbé abẹ́ òjìji elédùnmarè tẹ́ bá wá kà síwájú tẹ́ kà síwájú ó ní èmi ó yọ yín kúrò nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ èmi ò wá mú àjàgà burú ní ọ̀nà yín hallelujah nítorí pé ẹ ní ìgbẹ́kẹ̀lé nínú olúwa olúwa ṣe wá ṣe ìyanu nígbà tí àwọn Ísírẹ́lì tí wọ́n wà ní Egypt ní oko ẹrú wọ́n máa jẹ ìyà o wọ́n máa rí ìṣòro o ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ la ọ̀nà ayọ̀ fún wọn báyìí ó wá gbé Mósè àti Áárónì dìde bí ó ṣe gbé brother Babájídé dìde fún yín sísá ìkẹ́ ẹ̀gbọ́n mọ́ mi yẹn ń kọ́. Ah. that is ogun tí ọlọ́run ti ṣe fún hallelujah hallelujah ṣe rí nígbà tá a bá wà nínú ìṣòro ká máa mọ ọlọ́run ká máa dúró ti ọlọ́run ní ṣùgbọ́n tá a bá ti ṣòro díẹ̀ tá a bá sá kúrò níwájú ọlọ́run ta ló fẹ́ bá wa ṣe. Ah, ẹ pásítọ̀ bí èyí tẹ sọ pé ká máa mọ ọlọ́run ṣe rí mi ò ní parọ́ fún yín o nígbà tí wàhálà ìkẹ́mi bẹ̀rẹ̀ ẹ wo <laughs> mo fẹ́ lè ṣàdánù nítorí pé wàhálà yẹn pọ̀ àyà tèmi gan já àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé téèyàn bá dúró nínú ọlọ́run ọba á ní orí ọ̀fẹ́ láti dúró ja gbogbo ìjà tó bá yẹ kó jà orí ọ̀fẹ́ ọlọ́run ni mo dúró tì mo fi ní àǹfààní láti wà wájú ilé yìí láti sọ ilé ẹ ṣé mo dúpẹ́. babájídé mo dúpẹ́ lọ́wọ́ yín gan ṣe rí kò sí ọkùnrin tó máa fẹ́ dúró ti obìnrin nígbà tí ìṣòro bá pọ̀ báyìí ṣùgbọ́n dídúró yín kì í ṣe agbára yín ọlọ́run ló fún yín ní oore ọ̀fẹ́ àti dúró bẹ́ẹ̀ ni ẹ túbọ̀ máa sin ọlọ́run ẹ túbọ̀ dúró ti jésù torí pé kò sí ẹni tó sin ọlọ́run tó sin àsìnà hallelujah hallelujah ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù àmín oṣù àmín ojú òní tì ọ̀nà ayọ̀ tọ́lọ́run tìlà kò ní dí mọ́ kẹ́ ẹ máa wọ ọ̀nà ayé kẹ́ ṣe rere ògo ni forúkọ olúwa jésù kristi olúwa wa àmín àmín àmín fúrẹ́ẹ̀dì lọ ọlọ́dọ̀ bá ń ra oníṣẹ́ báwo bá gbàgbé ọ̀rá náà a ò ní rẹ́ ní àbáṣẹrẹ́ o. lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ gbàdúrà wípé kíṣẹ́ yìí kó bá ọjà gbogbo ẹni tó bá mi tẹ́rí wọ iṣẹ́ yìí kí òkìkí wọn kó túbọ̀ máa bú sí i ju bó ṣe wà lọ kí iṣẹ́ wa tá à ń ṣe kó má bí ara yẹn ni mo wá fẹ́ wá dúpẹ́ gidigidi gan lọ́wọ́ gbogbo ẹgbẹ́ eléré orí ìtàgé gbogbo èyí tí à ń pè ní ANTP láti orí ọ̀gá wa president Jídé Kòsọ́kọ́ títí dórí ọ̀hún tí ó kéré jù nínú ẹgbẹ́ wa àwọn èèyàn tó bá mi dìde láti ìlú Ìbàdàn láti ìlú Èkó láti Abẹ́òkúta tí wọ́n parapọ̀ tí wọ́n bá mi ṣiṣẹ́ yìí wọn ò ní ríbi wọn ò ní fọwọ́ gbòkó ọmọ sí o ìgbọ́n wá fàṣìkò dúpẹ́ lọ́wọ́ ẹ̀bùn olóyèdè ọ̀gá mi ni ẹni tó kọ́ mi níṣẹ́ yìí tó sọ pé iṣẹ́ yìí dùn pé kí n wá ṣe nílẹ̀ kí n náà máa fi jẹun gbogbo nǹkan tó bá dáwọ́lé kò ní dìbàjẹ́ ilé àti ọ̀nà ẹ̀ kò ní dìbàjẹ́ iṣẹ́ tó dẹ̀ ń ṣe yìí wọn ò ní sunkún lórí ẹ̀ wọ́n á máa jọ̀gà fún mi títí láéláé èmi náà dẹ̀ máa jọ mọ̀ fún wọn títí láéláé ẹ tó pé ẹ̀yẹn fún mi ní oúnjẹ tí mo jẹ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá mi ṣe agbátẹrù iṣẹ́ mi ẹ Olúwatóyìn Adégbọlá tí gbogbo yín mọ̀ sí aṣẹ́wó tó rí mẹ́ka tó tún wá di aṣẹ́wó tó lọ torí London ẹ ṣe gan ni ìyá náà jẹ́ sí mi ẹ̀gbọ́n náà jẹ́ sí mi mi ní jọra mi lójú ní iwájú wọn màá dẹ̀ máa rí wọn bá ní gbogbo ọ̀nà àwọn ló bá mi ṣe okùnfà bí iṣẹ́ ìṣeṣe láti ìbẹ̀rẹ̀ dópin wọ́n dúró tì mí wọ́n fara ṣiṣẹ́ fún mi ah ilé yín àti ọ̀nà yín kò ní bàjẹ́.